ọ̀rọ̀ ọkọ mi ni mo mú wá sà. ọ̀rọ̀ ọkọ yín. bẹ́ẹ̀ ni sà àtàwọn ẹbí ẹ̀. àtàwọn ẹbí wọn. bẹ́ẹ̀ ni sà. kí ni orúkọ ọkọ yín. Èso Sunday Samson. Èso. Sunday Samson. ṣe ẹ̀dùgbẹ́ tẹ́ pè sùn Èso Sunday Samson. kí ló ṣẹlẹ̀ láàrin yín. èmi àti ẹ̀ lájọ ní little misunderstanding nǹkan tó dẹ̀ pé nǹkan tó tà lè resolve láàrin ara wa ni bọ̀ mo wá rí i pé àǹtí ẹ̀ tó ní àǹtí kan wòlíì ni. Kerubu okay. church okay. ní church ẹ̀ wà ní so right from time ni àǹtí yẹn ti máa ń control ẹ̀ but nítorí pé mi ò níbi lọ tó jẹ́ kí n máa manage ẹ̀ bẹ́ẹ̀. what's the meaning of that statement. dàdó mi ò ní somewhere else to go mo ti débi tí mo ti fẹ́ dúró sí so mi ní láti máa ṣí kiri bóyá kí n dúró ti pé i should just be kí n máa manage pẹ̀lú ẹ̀ lọ́bẹ̀. okay. so twenty nǹkan tó ṣẹlẹ̀ ní twenty seventeen twenty sixteen la dé àǹtí ẹni pé ká relocate kúrò ní Ifẹ̀ láwa tẹ́lẹ̀ so wọ́n á ní pé ká move wá sí Ìbàdàn bíbá torí iṣẹ́ tó ń ṣe so gbàtà wá dé Ìbàdàn twenty seventeen so aṣáájọ ń gbé ọ̀dọ̀ wa kò jìnnà láti new garage làwọn ń gbé àǹtí ẹ̀ ń gbé ní ọ̀dọ̀ ọ̀nà kékeré so mo wá sọ fún mọ́lẹ́ mi ò kí n lọ White Garment Church ní pínpà tá a wà ń fẹ́ Pentecostal Church ni mò ń lọ ló wá dà pé tí mi ò bá lọ sí church anthem pé àlejò wà under same roof so to avoid problem lórí marriage mi mo adapt wọn mo bẹ̀rẹ̀ sí ní lọ church yẹn so ó wá di wípé àǹtí ẹ̀ ní cctv tó bá ń preach àwọn ọkọ wà tẹ́gbẹ́ tó máa ń preach nǹkan tó ń ṣe ni bọ̀ mi ò kí ń ṣe màkàn máa wò ni ìgbà tó máa sọ wá láwọn rí mi ní cctv ìgbà táwọn preach èmi ń ṣe bákan so ọkọ mi ò dẹ̀ kí n gbé ló máa ń travel tó bá ti pè báyìí pé ìyàwó ẹ ṣe báyìí o ó ti believe kò ní béèrè. àti nínú church àbí. nínú church ẹ. pé tó bá ń preach. tó máa ń preach pé èmi lè máa ní orí ọ̀rọ̀ kí n máa ṣe bákan pé mo máa ń react sọ̀rọ̀ táwọn bá ń sọ. Mm, wípé mm, mm. ẹ mọ̀ ọ́ múlẹ̀ ṣe wọ́n sọ pé múlẹ̀. mi ti ẹ̀ kì í sọ̀rọ̀ sà so problem yẹn mo wá sọ pé bóyá kí n má lọ church yẹn mọ́ tó bá jẹ́ sins ni jẹ́ máa lọ as time goes on àṣà manage ẹ̀ lọ bẹ́ẹ̀ so tó ṣe wá di twenty eighteen ọkọ mi wá ní pé à wáyé mi tó bá tiẹ̀ fẹ́ lo mọ́tò irú mọ́tò olówó ẹ̀ láti lò mo wá ní mo like matrix or Pontiac vibe ló wá lókè. ah Pontiac vibe ẹ bá kọ ògbó mọ́tò rà gidi bò <laughs> so ó ṣáà di twenty eighteen yẹn ló wá níyà mo fẹ́ ra mọ́tò fún ẹ pé but ẹ̀yin obìnrin lè má mọ value ẹ̀ that I need to give him some money to add with the money tó fẹ́ gbà mí ra mọ́tò pé màá lè máa handle with care mo wá lè kẹ́ pé mo ti fẹ́ gbowó kan cooperative pé seven fifty màá fún ẹ ní seven hundred èmi náà lè lo fifty yẹn ló wá lókè mo ṣàfún lówó yẹn mistake tí wọ́n ṣe ṣe ló kí n ṣe transfer but mi ò believe pé a lè jà tó ṣe wá dé àbúrò mi mo kàn sọ fún John ẹni tí mo jù lọ pé iye báyìí mo fún dádì màá fẹ́ bá mi gẹ́ẹ̀tì mọ́tò bọ̀ má ṣe bí ipò mo ni má sọ fún yín ó ṣáà gẹ́ẹ̀tì mọ́tò yẹn ìgbà tá a wà ní church àǹtí ẹ̀ ló pè mí pé kí n gbégbá ọpẹ́ ọpọlọ́run ṣoore fún mi mi ì mọ nǹkan tó ní kí n gbégbá ọpẹ́ lérò mo ṣáà gbégbá ọpẹ́ àǹtí ẹ̀ was like pé òun oh, lọ́lọ́run oh, ṣe fún tó ń gbégbá ọpẹ́ kò pẹ́ ẹ̀ ni wọ́n drive mọ́tò yẹn dé ló ṣe ní this is the key to that car pé car mi ni ah i was like ah wọ́n ṣe o. mattress wọn padà rà bí pontiac vibe ash colour yes so ó wá ní kí n lọ fún àǹtí oníkì kó pè sí gbàtí màá fún wọn kì tí mo kúnlẹ̀ pé wọ́n mi ọkọ mi ra nǹkan báyìí fún mi o wọn kàn wọ́n fún ìrìlọ́ta bó tiẹ̀ ṣe ṣe ah olúwo ṣe o o ṣe o kò ní mú ẹ̀jẹ̀ odi sàǹdà wọ́n ṣà mo rí i pé wọ́n wà happy wọ́n sọ mọ́ra mi pé ẹ̀ mọ̀ bóyá owó ẹ̀ nìkan ni àbú mo ṣáà close matter yẹn the following week torí wọ́n ní àwọn ọmọ mẹ́mbà church wọn mọ bó ṣe máa ń ṣe sí mi that the woman does kò like mi so ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ ni pé Sunday ò sọ fún mi pé òun fẹ́ ra mọ́tò fọmọ yẹn ni tó bá yẹ kó sọ ni àwọn ò ní jẹ́ kó rà pé ọmọ alápá kẹyẹ èyí alóore mi ò mọ̀ ṣe èyí ọ̀ṣà mi ò mọ̀ ṣe bẹ́ńtì ọmọ àlẹ́ mi èmi á kàn jókòó àbúrò wọn dẹ̀ ti má rìnrìn ọmọ fẹ̀ ló fẹ́ ọmọ méjì ló bí gẹ̀yìn sí lọ wọ́n divorce ara wọn náà ni so ó wá ń sọ pé n tó yẹ kí ọmọ ìlú wo ni Ebonyi state lè ní ọmọ ìlú làwọn Enugu state okay so ó wá nílé dì yẹn pa lóore ni ó lẹ́bùn ẹ̀mí ó máa ń jíṣẹ́ ní ṣọ́ọ̀ṣì òun wọn ká ló ní sùúrù ni òun ni Sunday bá ra mọ́tò fún ó kàn lè ra mọ́tò fèmí mi wà believe torí wọ́n máa ń sọ fún mi bọ́ mi ìfẹ́ gbọ́ wọ́n ní wọ́n ní lady yẹn ọmọ ṣọ́ọ̀ṣì wọn náà ni òun ló wá pè fún mi shop I was crying pé mi ìmọ̀ kan tí mo ṣe fún mọ́ mi mo ti try best mi kan like mi tí máa ra aṣọ fún wọn wá ní mo ṣògùn sí mo fẹ́ pa wọn then I stop gbogbo nǹkan tí máa ń ṣe fún wọn yẹn so kí ló wá ṣẹlẹ̀ ìgbà tó wá di along the line ọkọ mi wá ní kí mo lo mọ́tò yẹn fún èyí ẹ̀ wọ́n wá ní kí n ta ká ta mọ́tò yẹn èmi mo drive mọ́tò yẹn lọ sífẹ̀ fún dílà kan tí mo mọ̀ kó bá wa ta and that mọ́tò orúkọ mi náà fi rà á so ìgbà tán máa wá ra torí mọ́tò méjì ṣì wà ń lẹ̀ ó wà fún mi mọ́zù pé kí n máa lo mọ́zù yẹn mo wá lókè change this name to my name ló wá ní ṣèbí surname kan làjọ ń jẹ́ kọ́tọ́kùn yẹn bá ní ìyàwó náà ló ní accepted mi dà láàmú pé kó change ẹ̀sùn orúkọ mi so bó ṣe wá di twenty nineteen ó wá níyà ah, wife mi ṣé mo rántí gbà tí òun fún mi lóyún gbà yẹn because at that time mommy, mi ò fẹ́ kí n fẹ́ mo wá ní i love you and you love me too the only thing you can do ni kò fún mi lóyún mọ́mí sì mi ò lè ní kí n ṣẹ́yún so bí mo máa ṣe rí pé mo ti lóyún wọ́n wá ní wọ́ àwọn ò ní aṣáṣe normal introduction lọ ló wá ní òun fẹ́ rántí nǹkan tí bí mọ́mí ṣe ń bínú gbà yẹn. ẹ ti ń wojú mọ́gàdí dùbí pójú ẹ̀ lẹ́tí ká tẹ̀ ń sọ mọ́gàdí bọ́ọ̀dì. ní pé òun fẹ́ ṣe wedding aṣáàmù déètì wedding December seven so bá ṣe ṣe wedding yẹn so bá ṣe ṣe wedding yẹn bá ṣe ṣe wedding yẹn ká tó ṣe mo ní ọ̀dọ̀ téèyàn bá ṣàfẹ́ wedding ọ̀dọ̀ parent ẹ̀ lèèyàn ti máa ṣe ló wá ní rárá o pé ọ̀dà àǹtí ọ̀hún láti máa ṣe wedding church àǹtí ọ̀hún mo wá ní àdé mi gbé mi tí ì bímọ fún ẹ ọ̀sáìdì mọ́mì mi church wọn láti máa ṣe wedding wáyé tó ṣe insist pé church àǹtí ẹ ó ní àǹtí máa bínú tá lọ ṣe wedding bò mí. àbọ̀dọ̀ obìnrin náà ti máa ṣe wedding náà church obìnrin náà ti máa ṣe wedding. church àǹtí ẹ̀ yẹn ní láti ṣe wedding torí mọ̀ mi ní kí n fílẹ̀ gbẹ́ni torí wọ́n rí pé mo ti bí ọmọ méjì fún pé tó yẹ kí mo ṣì wà single mi ti bímọ kó tí n bá sọ fún ló máa ṣe. ok ẹyin ọmọ méjì lẹ wedding after ọmọ méjì. ọmọ yín gan ni ó ṣe. first born mi ló ṣe ọmọ kan. ok ọkùnrin ni. Mm. ó yẹ kí obìnrin rẹ bí tẹ̀lé àbí. ọkùnrin náà ni. kálẹ̀ bóbìnrin náà ẹ̀ so. ọmọ yín obìnrin náà yóò ṣe best lady. mi ò tí ì after wedding ni mo bí. ẹ tó bí obìnrin yẹn. yes. ó ń dúró de kí wedding ọ̀ wáyé tiẹ̀ ni. aṣáṣe wedding yẹn ó wá tó time tó máa kọ tó máa sign certificate ó wá ní torí ìfẹ́ láti ṣe church wedding tradition ìfẹ́ láti lọ ṣe ìyẹn ibẹ̀ ni reception wa nífẹ̀ẹ́ mo wá ní stress yìí ti máa pọ̀ ọjọ́ níṣẹ́ mo fẹ́ gbé mọ́tò sílẹ̀ ó wá tóbi tá ti máa rẹ́ mark register àbí tá ti máa fill certificate ló wá ní time ti lọ àǹtí sọ pé time ti lọ later àmọ́ máa fi sign certificate. Ah? mo ní dádì mà irú irú ní fídíò wedding yẹn à ń gbẹnu síra wa létí nǹkan tá a jọ ń bára wa sọ nìyẹn pé mọ́mì mi àtẹni tó fún mi bàbá ti sọ pé ṣé wọ́n ní sign ni ìwọ ni tí máa ń sọ fẹ́ pé illiterate yẹn wà ló kàwé ṣé ìwọ mọ̀ pé a lè fill certificate at any time mo ní so mo dẹ̀ sọ́mọ́ pé mo fẹ́ ṣe court onírẹ́rà pé ká ṣe ti church àǹtí àwọn látúnṣe yìí ẹ̀ ò tún fíw certificate wọ́n ṣàṣọrí ọ̀fẹ́ wọ́n kálukú lọ everybody bẹ̀rẹ̀ sí ní lọ sí reception. orí ọ̀fẹ́ sáà aṣáàlọ sí wọ́n ṣàṣọrí ọ̀fẹ́ wọ́n ṣàṣọrí ọ̀fẹ́ bá ṣe lọ fún reception yẹn after that wedding mo bí ọmọ baby girl mi yẹn gẹ́rẹ̀ ti wà ní seven months ni problem ti bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ tó le gan mo wá pé àkínlò kò dẹ̀ gbélé bó ṣe lọ sá Òwèrè nìyẹn àbúrò ẹ̀kọ́ dẹ̀ ń gbélé wa ó máa ń ṣe bí old man ó máa ń fi tábà so tó bá dẹ̀ ti fi tábà tán gbogbo nulẹ̀ ó ti ṣe kan ní tó yẹ pé ṣe ló kaṣọ àbúrò mi ló fi nu mú àbúrò mi wá kà pé à bro friday nǹkan tó ẹ̀dẹ̀ ń ṣe kò wá ókè oníkan má bínú pé ìkíní yẹn ti fẹ́ jábọ́ ní ìmú ni tí máa ń complain fọkàn mi ọkàn mi má bínú ìsọ̀hún lọ́ra àwọn family tó máa sánsìn á nítorí pé òun ò rí jájẹ òun ẹnìkan rí jájẹ náà ṣe ń ṣe bẹ́ẹ̀ fún un bó ṣe pọkàn mi nìyẹn á máa report mi tí n bá ṣe jollof rice dání jollof rice ló ṣe aṣa different things ìgbà tí ọkọ mi máa dé ó ní nǹkan tó mú mi tí mo fi ń wà rádaràda yẹn á jẹ́ pé mò ń yàlè nìyẹn mo ní yàlè bíi ti báwo ẹ ṣe bóun tẹ̀tí rí lórí fóònù mi ẹ òun kílìkì lórí dp ẹnìkan ní whatsapp ọkùnrin ló ń rí bẹ́ẹ̀ mo nígbà tẹ wá rí ṣé ìwọlé ilé o máa ń ṣe fóònù mi anyhow do you see anything pé èmi àti ẹni àjọ ń fẹ́ra wa and of which mo ti bẹ̀ pé kó má bínú i block the person kò sí nǹkan kan tó yẹ pé ẹlẹ́ẹ̀kàwé ẹ ti kà kò sí nǹkan tó jọ pé èmi àti ẹnìyẹn ń fẹ́ra wa ó wá ní òkè kóun tó lè gbà mí gbọ́ màá ṣe nǹkan fún un mo lẹ́ni tí tó bá fẹ́ màá ṣe fún un ó wá lókè màá tẹ̀lé lọ sí Enugu state bí màá lọ búra fún un mo ní no problem mi ò sọ fún mọ́mì mi because I know my mom tí màá sọ fún wọn wọn ní jẹ́ kí n lọ mo wá tẹ̀lé wọn lọ sí Enugu state bá ṣe débẹ̀ ẹ lọ mo tẹ̀lé lọ sí Enugu state. ẹ fẹ́ lọ búra. bẹ́ẹ̀ ni sà so. nígbà tẹ ẹ dẹnugun ńkọ́. bá ṣe dé bí ilé ìjì wọn ní compound wọn ní. ẹ dẹnugun. Ezi Ọ̀hà village compound a wá lọ backyard níbi family house wọn tí wọ́n sin parent wọn sí pé wọ́n lọ sí Enugu state bá a ṣe débẹ̀ ẹ lọ mo tẹ̀lé lọ sí Enugu state. ẹ fẹ́ lọ búra. bẹ́ẹ̀ ni sà. so. nígbà tí ẹ dẹ́nugun ń kọ́. bá a ṣe dé village wọn ní compound wọn ní. ẹ dẹ́nugun. Ezioha village compound. Okay. a wá lọ backyard níbi family house wọn tí wọ́n sin parent wọn sí ó wá ní grave ẹ̀gbọ́n dáàdì lélẹ̀ grave dáàdì lélẹ̀ grave mọ́mì lélẹ̀ ní pé kí n bọ́ sórí grave dáàdì ẹ̀. ah ní pé kí n búra. ah mò ń bọ̀ lórí grave. bẹ́ẹ̀ ni sà tìgbà bẹ́ẹ̀ ni mo kọ́kọ́ gùn tó ní kí n bọ́ bàtà mo wá ń búra fún un ló wá ní kí n bọ́lẹ̀ kí n gùn tí mọ́mì náà. ẹ ṣe bẹ́ẹ̀. bẹ́ẹ̀ sà mo ṣáà to protect my marriage ló yẹ kí n máa ṣe. kábíyèsí ọlọ́run. mo wá búra ní ti mọ́mì ẹ̀ náà mo wá ní tìkẹta ṣé ó ní ìdí ó ní rárá pé ẹ̀gbọ́n dáàdì òní ah! ibẹ̀ ló ti wá hug mi pé òun wá very sorry pé o ṣẹ̀ṣẹ̀ trust mi ni. pé ẹ láti ìbàdàn lọ sí ẹnugun. bẹ́ẹ̀ sá. láti lọ búra lórí sàárè bàbá àti ìyá rẹ̀ oh my god. so aṣáde with the hope pé jàyẹn náà tún stop any little thing, náà máa bá mi jà bí káṣá máa jà so ìgbà tá a máa dé ló wá lọ sọ fún àǹtí ẹ pé òun ká ẹ red handed pé mo máa ń fi mọ́tò ń gbé àwọn àlè mi lọ sí hotel. again. mo wá ní lọ́nà wo ok tó bá yẹ kó tiẹ̀ ká mi ṣe bó yẹ kó tiẹ̀ ní evidence you snap the plate number or kó ṣàmú mi báyìí ó yá ó tún twist ẹ̀ ó ní yẹn pé ó ṣàwọn oríṣiríṣi to cut the story short nǹkan tí mo expect kíyà wòlíì yẹn sọ ó pè mí gẹ́gẹ́ bí wòlíì kó dẹ̀ bí mi kàn bá wa parí ẹ̀ nǹkan tó kàn sọ kàn pè mí hello ada sọ fáwọn parent ẹ o ní pé kàn wá rí mi a ní family meeting mo lọ bá àwọn ọmọ bẹ́ẹ̀ mọ́mì kí ni mo ṣe wọ́n ní kì í ṣe nǹkan táwọn nìkan lè dá yanjú mo wá pe mọ́mì mi fẹ́ mọ́mì mi ní kí ni mo ṣe mo ní mi ò mọ̀ pé bóyá tẹ bá tiẹ̀ wá gbogbo àṣẹ tù so mọ́mì wá wá pẹ̀lú àwọn tó ń kù fún mi ní dad méjì ìgbà tí màá wọnú compound wọnú church Toro kọ́lé sẹ́yìn church èrò kún gbogbo àyíká sitting room àyà mi já pé kí ló ṣẹlẹ̀ so bá a ṣe wá wọlé wọ́n wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹni tó jólórí ẹbí wọn torí máa nǹkan wà ń bẹ̀ bọ̀bọ̀ tí mo ló máa ń fi tábà yẹn mo tiẹ̀ cut ẹ̀ short ni allow the process máa yẹn tún arrest mi ìyẹn àbúrò ẹ̀ tó ń fi tábà ń gbà tọkọ mi ò sí nílé ó gbé mi lọ sí oríta station wọ́n ní kí ni mo ṣe fún un ó ní mo máa ń rí òun fín òun dẹ́fẹ̀ẹ́ teach me lesson wọ́n wá ní pé ṣọ́kọ ẹ̀ wá àwí ẹ̀ ó ní bọ̀dá wọn wà wíẹ̀ so máa yíbò kan ló wà lórí ló wà ní ọ́fíìsì lọ́jọ́ yẹn wọ́n wá pe ọkọ mi pé ṣé o wà wíẹ̀ pé wọ́n fi ọlọ́pàá gbéyàwó ẹ̀ ó ní ẹ̀wọ̀n òun ti fẹ́ dá sí kan yanjú ẹ̀ ìbẹ̀ làwọn ọlọ́pàá yẹn sọ pé mi ò ní ọkọ gidi pé báwo lọkọ ṣe máa ní káàbọ̀ wá fọlọ́pàá gbé mi so bàtí wọ́n bẹ̀rẹ̀ family meeting yẹn ibẹ̀ ni mo ti wá raise gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́mọ́ wa ń ké pé à ah, olóńbúra ń sáré ó dẹ̀ sọ fún mi pé ṣé mi mọ nǹkan tó ń pè ní tradition ni mo ní ma tó bá yẹ pé mo ṣe lóòótọ́ lóye oògùn wọn máa mú mi bọ́ tí mi ò bá ṣe kò sí nǹkan tó máa ṣe mí mọ́mí wá ní pé upon that náà kò yẹ kí n lọ pé tá kí mo sọ fáwọn ni so ẹni tó wá kù fún wọn bàbá tó jẹ́ bàbá bọ̀bọ̀ tó mú arrest mi ló wá ní kàn kí n má bínú wọ́n ṣàbẹ̀ ọkọ wọn bẹ̀ èmi náà wọ́n bẹ̀ àǹtí ẹ̀ ní pé tó bá ní nǹkan tí mo fi ṣẹ̀wọ̀n kí àǹtí yẹn má bínú. ìyẹn lọ́jọ́ pàdé tí wọ́n pè lọ́ tó pọ̀ yọ lórí yẹn. bẹ́ẹ̀ ni mo ṣàkúnlẹ̀ mò ń bẹ̀ wọ́n ibẹ̀ ló ti ń blast mọ́ mi like mother like daughter ṣẹ̀bẹ́yìn lẹ́kọ̀ọ́ láṣẹ wọ́n ṣàǹbù mọ́ mi mi from there ni woman yẹn aṣọ àdúrà lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀ ó dìde ó fẹ́ fọ́ mọ́mì mi létí so immediate brother mi ló wá mọ́rọ̀ wọn pé kí ló dé báwo lẹ ṣe máa fọ́ mọ́mì òun létí pé wọ́n bá yẹn yanjú ọ̀rọ̀ yín gẹ́tẹ́ jẹ́ ìyàjọ àpòyẹ kẹ́ máa ṣe báyìí wọ́n ṣáà da ọ̀rọ̀ yẹn rú mo wá ní òkè lórí ọ̀rọ̀ yìí mo ti lọ búra kí lẹ fẹ́ nǹkan tó ti ẹnu ìyá àdúrà jáde ni pé ó ní ìyẹn tí Sunday bẹ́ẹ̀ mi ṣe point one ni o point two ti máa fẹ́ kí gbogbo ẹ̀ settle torí òun rẹ́dí láti lose àbúrò òun a sì máa padà lọ sí Ezion village ní Enugu pé màá lọ mú omi pé wọ́n ń pomi yẹn ní Abiam River pé bàbá bàbá àwọn ló ń bọ omi yẹn pé tí n bá wà mú omi yẹn nílé mi á settle mo wá ní yes máa mú. again again ibẹ̀ mọ̀ wá ni pé ọmọ àlè ni mí pé mi wèrè wo mo fẹ́ mu mo ní má jẹ́ kí n mú lẹ́yìn ọmọ mẹ́ta bo ni mo tún fẹ́ lọ ah! mo ló ti sún èmi ká máa jà lẹ́yìn jà lọ́la mọ́ wọn aṣáyìn sí àwọn ọ̀rẹ́ tí wọ́n jọ jẹ́ ẹnjìníà sẹ́mi ẹnjìníà pé láti máa pè wọ́n wọ́n ní ajá tó bá mú mi kankan ó tí kù gan ó ń ṣèrànù mo dẹ̀ ni mọ̀ pé yes ó ń ṣe because there was a time tí mo lọ sówèrè tí mo lọ bá ibẹ̀ ni mo ti kápó fún secretary lóyún Chidinma mo wá sọ fún mo ní dájú ma so nǹkan tó ń ṣe ní most states lélẹ́yìí ó ní ọ̀rẹ́ nǹkan ló lo fóònù tó fi send message send ọ̀rẹ́ ìyàwó tó fún lóyún mo lókè tátún ní Busayo Busayo church ẹjọ ìwọ ni ọ̀gá akọrin church àǹtí ẹ̀ ó dẹ̀ tún ń bá ọmọ náà kwaya yẹn ní àjọṣepọ̀ ó wá níbo mo ti rí mo ní ṣègbọn lélẹ̀ lórí fóònù ẹ̀ ibẹ̀ ló ti ń bẹ̀rẹ̀ sí ní nà mí lówèrè tó mo ní ṣọfẹ́ ó ní tí màá kàn pa ẹ́ dànù ṣe mo kó wa asthmatic tẹ́lẹ̀ màá lo slump okùn ni mo wà lókè èmi ń padà lọ sí Ìbàdàn lọ́la pé ah. mi ò lè dúró mọ́ bọ́rọ̀ ẹ ṣàṣe ń lọ bó ṣe di last bó ṣe di fẹ́ match nìyẹn aṣá ń lò bẹ́ẹ̀ òun wálé wá sùn mo ti ń kẹ́rù lé díẹ̀díẹ̀ a wá láàárọ̀ á pick àwọn ọmọ mi lọ school torí January second ló gba mọ́tò mi àǹtí ẹni nàlẹ́ ra mọ́tò àwọn gba mọ́tò yẹn lọ́wọ́ ẹ̀ kò deserve ẹ̀ ó dẹ̀ lọ́wọ́ mi ó gba kí lọ́wọ́ mi ọkọ àǹtí ẹ̀ ìjẹ̀bú ni ó ní Sunday fún ọmọdé ní mọ́tò ẹ̀ kó máa lọ ó lóun ò lè fi mọ́tò yẹn lẹ̀ ó gba mọ́tò yẹn since that time ló wà máa ń pìkà ọmọ mi lọ school torí kò gbé lọ́dọ̀ wa mọ́ ó ti wá ń kẹ́rù nílé so bó ṣe wá di February ó kàn wá pìkà àwọn ọmọ yẹn lọ́jọ́ Monday ó wá lọ so I was expecting him kó bá mi kó àwọn ọmọ yẹn wá ní alẹ́ kò kó àwọn ọmọ wá gbà tó máa di Tuesday mo wá lọ school wọn pé kí n lọ check wọn pé kí n wo bí wọ́n ṣe rí ẹni tó ní skul wa ni kí n wá pé dáàdi wọn wá monday wọn ni pé wọn ni wọn fẹ́ travel wọn skul bí báyìí mọ́ inú ti fẹ́ bí mi kí n lọ sí church pé bẹ́ẹ̀ ibẹ̀ ló máa ń wà mo ṣáà ṣe mo ṣe investigation wọn láwọn ọmọ yẹn ò sí ń bẹ̀ wìdí ò wọn wálé pé bóyá ló ni a month mi rá àwọn ọmọ mi tí n bá pè á ní mi ò násẹ̀ láti rá àwọn ọmọ mi àtìgbà yẹn ló ti gba ọmọ lọ́wọ́ mi ó gba everything ìwé ilẹ̀ tí mo gbé sínú wardrobe tààrà sọlọ́gẹ̀dẹ̀ estate ó gbé ó lọ gbé fún caretaker wa máa yẹn ti ta gbogbo nǹkan nulẹ̀ ó lé tiẹ̀ nìkan ó wá ní káwọn kẹ́tìkà wá sáàbù mi níwèé wọ́n dẹ̀ wà wọ́n mu wálẹ̀ méjì pé kí n kúrò ńbẹ̀ and I can afford three hundred thousand mo ní òkè kọ́ mo gbalé lọ́wọ́ yín ọkọ mi ló gbalé wọ́n láwọn ti pè pé olóhùn ògbó bẹ́ẹ̀ mọ́ mo ṣáà ń bẹ wúmà yẹn for the past three months pé kó jọ tí n bá rówó lé màá san tí mi ò bá dẹ̀ ní agbára màá kó jáde bọ̀ ibẹ̀ náà mo ṣì mi ò tíì kúrò so àwọn ọmọ mi tó gbà yẹn everything gbogbo nǹkan mọ́tò ìwé ilẹ̀ gbogbo ẹ̀ ló ti gbà ní ọwọ́ mi. ó ti naked ẹ you understand that statement. yes sir. ó ti já ẹ sí hòhò. bẹ́ẹ̀ni sir. ọgbọ àwọn ọmọ tó tún torí wọn lọ búra náà ó tún ti gbà wọn lọ́wọ́ rẹ. ó gbà ọmọ lọ́wọ́ mi mi ì ráwọn ọmọ yẹn february ni mo ráwọn ọmọ yẹn last. lò náà kan tiẹ̀. bẹ́ẹ̀ni sir. látọ̀dọ̀ ta ni. ẹ̀gbọ́n yẹn náà ni wòlíì yẹn. ipò wo lọ wà báyìí gan wọn ní oògùn òtún wọn lóòtún wà òkè báyìí. mi ò wá òkè sir. Ah níbo ló ti wá ráwọn ọmọ rẹ kàn yìí. february mo ti rí wọn last. february ló ti rí wọn níbo ló tracy wọn dé pé wọn kó ọmọ lọ. ẹ̀gbọ́n ẹ̀ kan wà lẹ́kọ̀ọ́ ní kọ̀tún torí mo ti lọ sí church mo ń rí mi ọmọ kan máa lọ mo dẹ̀ ti pe àwọn ará àdúgbò ìgbẹ́ tán nífẹ̀ẹ́ mi most of them máa ń pè mí ní pé àwọn ọmọ mi ò sí ń bẹ̀. pé wọ́n sin church. pé wọ́n sin church tí wọ́n wá ní ọ̀dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ kan tó wà lẹ́kọ̀ọ́ ibẹ̀ ló kó ọmọ yẹn lọ ibẹ̀ ni wọ́n wà. ọ̀dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ kan tó wà lẹ́kọ̀ọ́ ló kó ọmọ lọ ní kọ̀tún bẹ́ẹ̀ ni sà. kò sọmọ lọ́dọ̀ rẹ̀ kò sí lọ́dọ̀ tiẹ̀ náà. bẹ́ẹ̀ ni sà. irúfẹ́ ìyá jẹ́ níwò nìyẹn now wíwá bí ìrẹ́sìn ṣé káàbọ̀ bẹ́ẹ̀ bí wedding yẹn bẹ́ẹ̀ sì padà dọ́kọ àtìyàwó ni àbí ọmọ ló fẹ́ gbà àbí kí ló fẹ́. méjèèjì náà ni mo fẹ́ sà. Hmm, o sì nífẹ̀ẹ́ ọkọ rẹ. bẹ́ẹ̀ ni sà. pẹ̀lú ọ̀rọ̀ tó ń sọ yóò dàbí pé ẹ̀gbọ́n ọkọ rẹ ló fura sí. òun ni àwọn ọmọ ìjọgán mọ̀ torí àwọn ìgbìmọ̀ mi kan lè máa dárúkọ wọn ni àwọn àgbàlagbà church most of them wá ń bá mi tí wọ́n ní pé tí wọ́n ní pé àwọn ò lè sọ̀rọ̀. Mm, ẹ fẹ́ wá bí ẹ lè sọ báyìí. mo ti sọ fún wọn ó ti fẹ́ lómi but àwọn èèyàn náà mm. ó mú lédì yẹn wá òun ló dẹ̀ gbé mọ́tò mi fún torí mo rí wọn lórí ìta. mọ́tò tó gbà lọ́wọ́ ẹ̀. ó gbé fún gẹ́ọ̀ yẹn. ó gbé fóbìnrin mi. bẹ́ẹ̀ ni sà. ọmọ rẹ tí wọn náà bí tó bí fúnra rẹ ó kó fóbìnrin mi tó mm. fẹ́. bẹ́ẹ̀ ni sà. síbẹ̀ náà o sì nífẹ̀ẹ́ ọkọ rẹ̀. bẹ́ẹ̀ ni o sì fẹ́ padà fẹ́. o mind kó fi wọ́ bì kan kó fi ìyàwó yẹn náà bì kan. bẹ́ẹ̀ ni sà. ha mà ṣe o. ó jẹ́ pé a sì fẹ́ a fẹ́ plead a sì fẹ́ bẹ̀ àbí tó ìrànlọ́wọ́ tó bá lè ṣe fún wa láti fẹ́ ọ padà tó bá ní kó mú kan nu ọmọ inú kó ọ padà báyìí wo ló mú ah. kó ọ padà yẹn nu. àwọn ọmọ mi mi lè fa ọmọ mi sílẹ̀ sà. as in no the two options tó fẹ́ ká filẹ̀ yẹn ìwo ló máa kọ́kọ́ múnú méjèèjì. àwọn ọmọ mi. Ah, obìnrin máa nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ o kí ló kórúkọ ọkọ rẹ̀ lẹ́ẹ̀kan sí. Eso Sunday Samson. Eso Sunday Samson. ọmọ ìlú. Enugu state ni. Enugu state ni ìwọ. Ebonyi state. Ebonyi state. sọ́dọ̀ yín náà lẹ ti pàdé àbíbí. Ifẹ̀. Ife. lẹ ti pàdé. ó mà ṣe o ẹ bó la ṣe lè rí wòlíì yẹn wọ́n ní wọ́n yọjú ńgbà tí wọ́n pè wọ́n jẹ. wọ́n wá lẹ́ẹ̀kan àtìgbà tán dẹ̀ sí ń pè wọ́n kò wá mọ́. ẹ pè wọ́n ẹ bá pè wọ́n ẹ bá ẹyin lẹ mọ̀ wọ́n. Gloria Ọlátúnjí lórúkọ ẹ̀ ó ní Kérúbù Church ní Aládé Aládé Street ní Odò Ọ̀nà Kékeré ìyá àdúrà Ọlátúnjí náà máa ń pè. ìyá àdúrà Ọlátúnjí ẹ dákun ẹ yọjú sí wa nǹkan tí inú ò ní bàjẹ́ o Ọlọ́run yóò túbọ̀ máa lò yín o Ọlọ́run ò ní kúrò nú ayé yín o ìyá àdúrà ọlátúnjí àbí. bẹ́ẹ̀ni sà. ẹ dákun ẹ yọjú sí wa torí tọlọ́run ẹ dákun a ti pè yín ẹ ti wá rí ṣùgbọ́n gbogbo ìgbìyànjú wa láti pè yín padà ká jọ tún sọ̀rọ̀ ẹ yọjú ìyá àdúrà ọlátúnjí ní. odò ọ̀nà kékeré ní aládé odò ọ̀nà kékeré wọ́n lẹ ní chọ́ọ̀chì kérúbù ní. aládé aládé ẹ dákun ìyá àdúrà ọlátúnjí wọ́n ti mọra wọn báwọn bá a ṣe sọ wọ́n ti mọ̀ pàwọn ni. bẹ́ẹ̀ni sà. ẹ yọjú sí wa ayé ẹ bá a sọ fún ìyá àdúrà Ọlátúnjí pé kí wọ́n yọjú sí wa o obìnrin ni wọ́n obìnrin ni ọmọ yìí náà ibi ọba kù sí kí wọ́n sọ tí wọ́n bá fẹ́ fún un kóun náà tiẹ̀ lè ráyé lò torí kò ní life báyìí láìrọ́mọ rẹ̀ láìrọ́kọ rẹ̀ tí ọba tiẹ̀ wàá rọ́kọ yóò sára àwọn ọmọ rẹ̀ àbí ìyá àdúrà Ọlátúnjí ẹ dákun ẹ yọjú sí wa táyé bá ń tojú àgbà bàjẹ́ Yorùbá ní àìmọ̀ wá wù wọ́n ni ìyá àdúrà Ọlátúnjí ẹ yọjú sí wa.